أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته ada ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́n gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ olówó iyebíye eléyìí tí a ń ṣe fúnra wa yìí ọlọ́run jẹ́ kó wúlò fẹ́ nìkọ̀ọ̀kan wa. jẹ́ kó wúlò fẹ́ni tó ń sọ àtàwa tí à ń gbọ́ kọ́lọ́hún kó ṣe ní ẹ̀rí dáadáa fún wa kọ́mọ́ ṣe ní ìbàlẹ́jọ́ ọbú fún wa tọ́ba dídí ọgbìn ìdí alkiyama làlá haúlà wàlà kú wátá ìlà ìlà ìlà ìlà ọdún. síwájú ká tó máa tẹ̀síwájú nínú tíra minhajul mu'min eléyìí tí à ń bá lọ a fẹ́ sáré ṣàlàyé láàrin ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá lórí àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ lásìkò tí a wà yìí àti kí ni tó yẹ kí àwọn gbọ́yé gẹ́gẹ́ bí ẹni tó ń lọ gbọ́rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí mùsùlùmí gidi òun náà ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọjọ́ bíi ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú òǹkà ilé tí sultanu ti wà ní nàìjíríà ń bí sultan sokoto tí wọ́n fi síta friday òní òun ni Rabiul Awwal five <coughs> friday òní òun ni Rabiul Awwal five àwọn stéètì tán máa ń declare holiday fún mauludi wọ́n lè declare rẹ̀ bọ́yọ́jọ́ Jímọ̀ tí ń bọ̀ tàbíjọ́ míì tí wọ́n bá tún máa ń declare rẹ̀ ṣùgbọ́n abẹ́ sáré ṣàlàyé ṣókí nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ maulid àwa tí a jẹ́ mùsùlùmí tí ẹ̀sìn wa tó bá nítumọ̀ sí wa ó yẹ ká gbàgbọ́ yé Islam lórí ẹ̀ nígbà tí ó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ ní ìsìn nínú tí ó máa ṣẹlẹ̀ kìí ṣe Nàìjíríà nìkan o ẹ má rò pé Nàìjíríà nìkan ti ṣe mọ́lúdí o bẹ́ẹ̀ dé Ghana ń bẹ̀ wẹ́rẹ́ tí wọ́n máa ṣe mọ́lúdì ń àtàwọn ìlú lágbàáyé bá wá ń ṣàlàyé ńgbà míì ẹlòmíì ọmọ wa ní àwọn àáfàá yẹn o wọ́n ní amúsàsà fànà bíi mọ́ o àwọn àáfàá o wọ́n ní o wọ́n lẹ́ni tí ọba bá ní ní orin jẹ́ lọ́dọ̀ àwọn tí ni òun ní ọkọ̀ ọ̀tọ̀ ni táwọn tó fẹ́ lo ìfẹ́ ẹnu tí wọ́n fẹ́ ṣe bídà ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n máa sọ ìlọ́jẹ́ ká fẹ́ ṣàlàyé díẹ̀ pẹ̀lú bá a ṣe bọ́ sínú oṣù rọ̀bí ọ̀la wà lẹ̀ alákọ̀ọ́kọ́ kákọ́ lọ gbọ́ yé pé ọjọ́ wo i mean date àtòsùwọ́n náà bí ànábì wa mọ́ sallallahu alaihi wasallam àkùwálún indal ulama ọ̀rọ̀ pọ̀ àwọn àfáà lórí ẹ̀ déètì wo gangan náà bá nàbí ẹnu òkò lórí ẹ̀ bẹ́ẹ̀nu òsè kò lórí déètì tàbí jésù ànábì ìsá aleyhisalatu wasalam ṣe àyẹ̀pá àwọn kírísítẹ́nì kan ń sọjọ́ bí jésù ẹnu tí wọn náà kò lórí ẹ̀ so torí náà etí mùsùlùmí náà nìyẹn á dẹ̀ máa wa ni ọ́ ẹni tó bá jẹ́ onímọ̀ kìí máa sọ fáwọn pé ẹni tí máa ń sun bí ọ̀rọ̀ àwọn muslim àwọn kan á bẹ̀rẹ̀ àwẹ̀ lónìí àwọn kan á bẹ̀rẹ̀ lọ́la kó sùn ọ̀ ọ̀yà lọ́dẹ́lẹ́bọ ìgbà táyì fọpọlọ sẹ́sìn àwọn kan rọ́ọ̀sù wọn bẹ̀rẹ̀ àwọn kan rọ́ọ̀sù wọn bẹ̀rẹ̀ àwẹ̀ kí ni kọ̀bẹ̀sìn jẹ́ láyé ànábì ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àwọn kan gbààwẹ̀ ńjọ́ jímọ̀ àwọn kan bẹ̀rẹ̀ ńjọ́ sátidé tá a dẹ̀ ń kànú àdíìsì dọ̀la ṣùgbọ́n tí ọba ti nímọ̀ ń pẹ̀ ẹ̀sìn abẹ́ tó jẹ́ pé ìmánì rẹ̀ ní problem àbí àgbọ́yé rẹ̀ nípa ẹ̀sìn ó kéré etí ò tó nǹkan ó ní ní tó máa ń sún níbi ọ̀rọ̀ àwọn muslims náà nìyẹn kí ló ń sọ bí ẹ̀sìn ọlọ́run àwọn kan bẹ̀rẹ̀ àwẹ̀ ní monday àwọn kan bẹ̀rẹ̀ ní tuesday àwọn kan bẹ̀rẹ̀ ní wednesday àwọn kan bẹ̀rẹ̀ ní thursday bá ní kan náà ń tọ́ kan bá wá wà ó wa àwọn kan ní pé mọ́lúdì dá àwọn kan ní mọ́lúdì ọ̀dá ó tiẹ̀ ti sú ọ̀rọ̀ ìmọ̀ kìí máa ṣe kí ni o kìí máa súyàn sórí alákọ̀ọ́kọ́ níbi tí mo ti fẹ́ gbé àwọn tó jẹ́ Christians tí wọn ò fẹ́ kan lẹ́sìn tí wọ́n ń pọ̀ lọ́hùn ní mẹ́ta tó ti wà ní Kùránì pé làkọ̀dé káfàrọ̀ lè dínà kọlu iná lọ́à sálífù sàlásà pé gbogbo ẹ tó bá ti bọ́lọ̀ mẹ́ta Ọlọ́run ní kèfèrí ni wọ́n gbogbo kírísẹ́nì ayé Ọbásanjọ́ nù wọn ni Jonathan nù wọn ni Adébóyè nù wọn ni torí tó bá kú lórí kúfúrù ọlọ́run ní kèfèrí ni wọ́n èmi kí mo sọ bẹ́ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ jẹ́mọ́ sọ́yà àbí òye àwọn tọ́lọ́wọ́n á pè ń kèfèrí yẹn gan tọ́lọ́wọ́n sanction ìlànà ìkọ́tọ̀ ọlọ́run tí wọ́n ń tẹ̀lé àwọn gan yapa ẹnu lórí ẹ̀ ń bá wà bíi ní December ṣe rántí mo print àwọn kankan wá bíi tá a kà nípa Christmas ṣe rántí àbẹ́ ti gbàgbé tí mo fi kan ọ̀rọ̀ táwọn kírísítẹ́nì gangan fúnra wọn sọ nípa kérésì pé kì í sọjọ́ iná bí Jésù sọ̀rọ̀ mi yé nìsín àwọn ajẹ́rìí jehova tẹ́ ẹ dọ́là wọ́n ṣe Christmas kì í wá sajẹ́rìí jehova nìkan wọ́n ti wá pọ̀ táwọn kì í ṣe Christmas wọ́n nígbà tán bí Jésù kì í ṣe December twenty five àwọn kan ní January wọ́n bí Jésù àwọn kan lọ́gọ́ọ̀sì ni àwọn kan lẹ́pìrì ni jẹ́mọ̀ sọ́yà àbí òye àwọn tó jẹ́ kírísítẹ́nì gangan lórí date of birth jésù ẹnu wọn ò ṣe kíni o kòkò àṣekámọ́ sọ́jọ́ bí jésù eight twenty five gan ìranù nínú kírísítẹ́nìtì lẹ́yìn tí ó bá ṣe kírísítẹ́nìtì èyí tí wọ́n fẹ́ tẹ̀lé bíbélì kó tó wá di pé ìsìláàmù á dànù ṣùgbọ́n lónìí ní ìsìn nítorí òṣèlú kírísítẹ́nìtì tẹ̀lé ìsìláàmù níjọ́ tí ìsìláàmù ti dé tànàbí àṣàlà ti dànàbí ìkànnì èyí ó jí àlọ́dọ̀ ọlọ́run náà káwá wa Muhammad sallallahu alayhi wa ẹnu àwọn àáfà onítàn ẹnu tiwọn náà kò lórí déètì wo nábì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí èbá ṣe pa aráàdìsì gan ńlọ́jẹ́kẹ́nu ó kò lórí ọjọ́ wo nábì ọjọ́ Monday wọn bá nábì èyí ẹ máa ní pé nabi ànábì Tuesday nábì olódo ni ẹ máa ní Wednesday ní kọ̀mọ́ nǹkan kan ẹ máa ní Thursday ní kò níran ẹ bá friday kọ̀mádìsì ẹ bá ní sátidé nǹkan ti kò sí lọ́pọlọ ẹ bá sunday ọ̀ oh, kọ̀mọ nǹkan kan gbogbo ẹnu àwọn àfa òní àdìsì àwọn àfa òní mímọ̀ síláàmù tí wọn èlò fẹ́ ẹnu ẹnu wọn kò pé ọjọ́ monday nàbí ta ni o ànábì wa mọ̀ si ṣé ẹ mọ̀ tó jẹ́ àmọ̀ yàn náà àyèmọ̀ yọ ọ̀sọ̀jọ́ sọ̀rọ̀ ànábì fúnra ẹ̀ ló sọ fún wa sallallahu alaihi wasallam pèsè ẹ̀rọ́jọ́ monday yẹ́wò mọ̀ wòlé tù ọjọ́ yẹn náà bí mi ọjọ́ yẹn náà mi ń sẹ́ ọjọ́ yẹn náà gbé mi dìde kí sáré clear àárín kan náà bẹ́ẹ̀ náà torí pé nígbà táwọn ẹbí ń sàdíìfì yẹn wọ́n ń bí nípa àwọn ẹjọ́ monday àtọjọ́ thursday ni ó wá lọ́jọ́ monday náà bí òun àwọn kan wá fẹ́ yí mọ́ pé ọjọ́ tí wọ́n bá bí àwa náà a lè máa fi gbà àwẹ̀ rárá ó lè mẹ̀sẹ̀ táwọn sàábé tán bá bí wọ́n jọ tuesday wọ́n wá ní ànábì lọ́jọ́ monday náà bóun lòun ṣe máa ń gbàwẹ̀ á wàá sọ fún ọ pé ọ farabalẹ̀ fún mọ̀ ìtọ́jànà bí òun máa gbàwẹ̀ ńjọ́ Monday ọkọjá pé wọ́n bí níjọ́ Monday nínú àdíìsì mi anábì sọlọ́lá àdọ́sọ́là ó ní àmàlù tùrọ̀dúnà yawma lithnaini wal khamis ìtò ń jẹ́ ọgbàwẹ̀ gangan ni wípé ọjọ́ Monday àtọjọ́ Thursday òun náà máa ń kóṣẹ́ lọ sọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ rẹ tá a bá ṣe àti iṣẹ́ kejì náà wọ́n á kó lọ ọ̀dọ̀ ọlọ́run anabi sallallahu alaihi wasallam wọ́n sọ pé mo nífẹ̀ẹ́ kí wọ́n kó sẹ́ẹ̀rẹ̀ mi lọ́ọ̀dọ̀ ọlọ́run wà á nà sọ imon lẹ́ni tó ń ṣe kí ni o lẹ́ni tó ń gbààwẹ̀ iṣẹ́ rẹ̀ mi ò lè ṣe kí ni o yóò lè wúwo díẹ̀ sí mélòó ló ti wá lọ́gbàwẹ̀ lánàá tó ń ṣe mélòó lọ́gbàwẹ̀ ní wájú monday àwọn ìgbàwẹ̀ súnà pàápàá ẹ̀yin tẹ́ ẹ jóbi ọ̀pọ̀lọpọ̀ yín máa ń wíìkì nítorí má jẹ ẹgbà àwẹ̀ pọ̀ lóòótọ́ obìnrin kò nírun ó lè jẹ́ pé ó lóyún wọn ní ọmọ jẹun kọ́ máa jẹun gbogbo gbà ó lè ẹsẹ̀ bímọ àwọn àsìkò tí ò sí kọ́ndíṣàn tó lè má jẹ ọgbà àwẹ̀ náà sọ̀hún bá àwẹ̀ sí náà ṣé ẹni tá a bá mọ bí sẹ ṣé ẹmọ tó jẹ́ kànábí ọmọ gbàgbé sallallahu alaihi wasallam ṣé ìfádìsì kùdùsì kan bẹ pé gbogbo ṣé ọmọ anábì ádámà òun ló ní àyàfi àwẹ̀ àsọ́ọ̀mù ní wàhánà àjìsí ibi ọlọ́run lèmi ọlọ́run ni mo là wẹ̀ èmi ni màá dẹ̀ sẹ̀sán ẹnì tó sọ pé ẹ bá wẹ̀ yọ mẹ́wàá yí ẹ̀sán àwẹ̀ ọlọ́run lọ́mọ tó o bá bá wẹ̀ rẹ̀ ló o yóò tó wọn ọwọ́ afẹ́ yìí mọ́ bíbíà ó lànà bíi náà lọ́jọ́ náà bóun ó sì

ọlọ́run lágbára kọ́ da ṣùgbọ́n kò ní da ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run pọ̀ tá nífẹ̀ẹ́ ọlọ́run gbogbo wa táwọn bá gírí èèkan náà bá kìí nífẹ̀ẹ́ ọlọ́run gbogbo wa lọ ẹni tí ó kó gbogbo owó rẹ̀ lẹ̀ tí ò ní fi kankan lẹ̀ fún ìyàwó àtọmọ nítorí ìfẹ́ tó ní sọ́lọ́run tẹ̀fẹ́ lóye máa kó fún girlfriend ó ní tọ́lọ ta fóònù torí girlfriend kìnìkan ó ní problem ni ó sì ta ogbó dúkìá nítorí girlfriend torí kò nífẹ̀ẹ́ girlfriend ọwọ́ àfi ìwọ́ tó nífẹ̀ẹ́ girlfriend àtẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run ẹlòmíì bàbá rẹ̀ nídìí twenty thousand ó lòun ò ní lọ́wọ́ girlfriend ẹ̀ pé nàìjíríà kìí sọ ìyàwó rẹ̀ o ó ń sìnà rẹ̀ aláṣẹ́wó rẹ̀ alágbèsùn wèrè tájọ́ ń ṣe wèrè kí yóò wá pè é nàìjíríà i love you timotese àmọ́ ọmọ tó ṣẹlẹ̀ ń sìn ni àní mo nídìí twenty thousand kan ìgbàdé rẹ̀ láàrin sísá àárọ̀ ọ̀la ìfìbá àwọn máa problem lọ ah twenty thousand mo bọ̀ mo bọ̀ àkẹ́ padà kọ̀bà ní gbádùn mọ̀ yóò bá máa fi gba àwọn rẹ̀ ṣé mo rí tẹ́nì bẹ́ẹ̀ ṣé mo rí tù bẹ́ẹ̀ ṣé mo rí wà bẹ́ẹ̀ yóò ṣàjọ fún yóò sẹ́ndì ẹ̀ sí bàbá rẹ̀ nídìí owó kò lè sẹ́ndì ẹ̀ sí ó máa lé olórí gbogbo ọmọ nu ẹni tí wọ́n nífẹ̀ẹ́ lòun ṣe kí ni o lòun fún lówó ẹnìkan sì nífẹ̀ẹ́ ọlọ́run ó kó gbowó ẹ̀ kalẹ̀ tí wọ́n lè dàbí àbúbákiri àbúbákiri ò ṣe máa ṣe kọ́ máa bàrẹ́ ọjọ́ tí wọ́n bí ìjọ tán bá bá wa wọn ò ní òfin gbààwẹ̀ máa bàrẹ́ monday thursday èyí ò ti tó ọ mọ́tò dábídé àmì ìlẹ́yìn jama mo rò pé àníyàn clear wọ́n bá nàbí lọ́jọ́ wo ọjọ́ monday kò sí ìyàpọ̀ ẹnu bẹ̀ òun torí pé fúnra nàbí àsálà òun lọ sọ déètì wo náà wá bí ikhtalafa al-ulama wa ikhtalafat aqwaluhum fi dhalik imam ibn kathir ọlọ́mọba ni yọ́nú sí wọn wọ́n mú ọ̀rọ̀ tọ́pọ̀ wà nọtírà wọn àwọn àfáà mi náà tó mọ́rọ̀ tọ́pọ̀ wà àwọn míì níjọ́ tán bá nàbí àsálà déètì tàbí wọ́n lọ́ọ̀dì náà ìrọ̀bí òlà wà lù àwọn míì lọ́ọ̀dì tẹ́ẹ̀ though majority ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá lọ́nà twelve àwọn míì nínú rọ́jà bùnàbà nàbí àsálà àwọn míì ní sọ́fàr àwọn míì nínú Ramadan gánà ti ẹ̀bí oríṣiríṣi oṣù náà wá dá akọ jàmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ sẹ́ni tí déètì tí wọ́n bí wá pẹ̀ka báwọn kó o lẹ́sìn wá àwùjọ tẹ̀ mọ́ sí mọ́lúdì ọkọ́ mọ́dọ̀ tó o bá lọ sí mọ́lúdì lọ́ndì twelve lọ́bìlẹ̀ àwọn àlùmáni àfà ẹ̀ka tí àbáyé ni wọ́n tọ́ lọ́ndì náà wọ́n bá nàbí ìwọ́n ti lọ́dà àwọn tìǹẹ̀ láàmú sí ẹnìkan ẹ̀ tọ́ka tí àbáyé ni wọ́n tọ́lá bá nàbí inú Ramadan ìtò fa ni pé bí wọ́n ṣe ń dọkumẹ́ntì ẹ̀ẹ́dẹ̀kẹ́tẹ̀ bá wò gbogbo àwọn tí àtò máa ń sọ̀tà ànábì bíi kó ní five seventy ìmí ò ní five seventy one kò dẹ̀rọ̀ ọ̀nà kan bíyàn lọ́dún méjì kan bí ọ ní two thousand kan tó bí ọ nineteen ninety nine kò rọrùn ìkan wo bí ọ̀nà méjèèjì yí àtàkọ́ bá ànábì ọ̀rọ̀ àwọn àáfàá yàtọ̀ síra wọn lórí ẹ̀ láwọn tí ń kọ́ tán déètì wo náà bí oṣù wo náà bí ọ̀rọ̀ tó yàtọ̀ ṣùgbọ́n ọ̀dà lausalam náà jádàlá tá a bá wá sọ wípé ọ̀dà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ gbogbo aká sọ pé kò sí ìyapa ẹnu pé ẹ mọ̀jà jiyàn ẹ̀jẹ̀ náà bàdàbí nìkéde on the twelve ọ̀lọ́bí ò láwọ̀ rẹ̀ wọ́n bí lọ́jọ́ kejìlá oṣù kẹta ṣe tí wọ́n sọ yé aláàkọ́wúlìlì jùmọ̀húr aláàkọ́wúlìlì pé ìtí majority àwọn àfáà sọ á wà á tó mú àwọn issues tó lágbára wá lábẹ́ rẹ̀ jọ́ tó lọ́n farabalẹ̀ wọ́n bá nàbí asalam lọ́ndì twelve kálá sọ bẹ́ẹ̀ sẹ́mi tó tọ́ pé ọ̀rọ̀ kan sọ lórí ẹ̀kọ́ àbí ọ̀pọ̀ ìbéèrè àkọ́kọ́ tí ọkọ̀ máa wáyé twelve rọ̀bìlù awálu ọdún tábà nàbí asalam tó bá jẹ́jọ́ monday àwọn ọdún míì tí ó tún máa tẹ̀lé gbogbo rẹ̀ lè jẹ́jọ́ monday yes or no irú ní ìsè tọ́wẹ́ pé tọdún ìní ìsè yọ̀ bọ̀ friday ìwọ lọ fẹ́ ṣe mọ́ olúbi sábà nàbí ìjọ friday jẹ́mọ́ ẹ̀dá mi lónìí sábà nàbí ìjọ friday tọ́ba sọ pé ọ̀dà ọjọ́ monday lọ́fẹ́ máa ṣe monday tó fẹ́ ṣe kò ní bọ́ sí kíni o déètì tí wọ́n bí <laughs> jẹ́mọ́ ṣe tó wá rí ṣé arẹ́jọ wàá rè elementary level lọ́dọ̀ tí wọ́n bí <laughs> àwọn àbọ̀ ó ṣe mọ́ olúbi ọjọ́ òbí ànábì láti rọ̀bìlì awal dénú ṣàbán nítorí a máa ṣàlàyé báyìí ṣẹlẹ̀ lòmíì nínú wa àìgbáwọn àlàyé ìyé débi bẹ́ẹ̀ tó wálé lóbi tó kọ ìlàlú súnà tóun náà ló fẹ́ máa tẹ̀lé súnà òun náà tó wọ́n tó àjọ ń lo òde mọ́lúdì òun náà tó bá wọn fowó nu ẹ́ńfílóòpù mọ́lúdì so oríkè sọ̀rọ̀ èèyàn takò ẹnìkan ọ̀rọ̀ ẹ̀sìn là ń ṣàlàyé yìí èmi kọ́ mo ní Islam ìwọ kò ní bàbá mi kò ní bàbá rẹ kọ́ ló ní ọlọ́run ló ní a gbọ́dọ̀ ṣàlàyé tá a rí kànú tí a. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá tán wá ń ṣe mọ́lúdì yìí mọ́ wo ó ti rí ìtọ́tako súnà lọ́pọ̀lọpọ̀ nínú sẹ̀mí ayé wọn ẹlẹ́ẹ̀nífẹ̀ẹ́ ànábì gbogbo ń tànàbí ń ṣe ẹ̀ ṣe gbogbo ń tànàbí ò ṣe lẹ́ ń ṣe àwọn tó bá tó wá ń ṣe tànàbí ṣe tó ń kórìíra wọn lọ́wọ́ àwọn tí wọ́n ṣe mọ́lúdì òlérálù súnà gidi nu wọn àwọn àfọ oníjálàbí àwọn àfáà ti máa palàǹgbà kí àwọn àfáà ti máa wọṣẹ́ àwọn àfáà ti máa tẹ̀yàn rìn àwọn àfáà ti máa sọkẹ̀sùbà kọrùn àwọn àfáà ti máa pariwo mọ́sálásí tí wọ́n máa ranjú mọ́sálásí lọ́wọ́ wọn àfáà tí ọwọ́ kíni o tí ọwọ́ kálùà lọ tí ò ní kírun jàmá tí ò ní kírun jímọ̀ lọ́wọ́ àfáà tíyàwó rẹ̀ gẹ́gẹ́ olójáàbù àfáà tíyàwó rẹ̀ sí òwò arálẹ̀kẹ́ àdúgbò àáfàá àti gbogbo aláǹgbá àdúgbò ti ń sá fún ó ti fẹ́ẹ̀ pa wọ́n tán ṣe nǹkan gbogbo àwọn adẹ́rìpọ́n tó wá sí pé ah, àáfàá yìí tó ń bọ̀ yóò sọ wá nù kòkò àwọn adẹ́rìpọ́n wèé wọ́n ti tu rẹ pé ah, àáfàá adẹ́rìpọ́n ní bọ̀ yìí o lọ́wọ́ àwọn tí máa ṣe mọ́lúdì àwọn tọ́pọ̀ nù wọn nìyẹn àáfàá tó ti fá gbogbo orúgbọ́n rẹ̀ tàn hánrán tánàbí èsè orúgbọ́n bí orúgbọ́n obìnrin obìnrin ni ọmọ kódà tóbi bá orúgbọ́n nù súnà nínú ṣẹ̀rí àwọn yóò pa ni obìnrin ìdárùngbọ̀n sí àáfà tó ti dóbe gbogbo orúngbọ̀n rẹ̀ ó ti fa ṣòkòtò ẹ̀ wọ́lẹ̀ tẹ bá tún wá dóde báyẹn ṣe nìka yìí ìní ìnú ọtọ́ bá ti di pé àwọn àfáà tí ó ṣe wá sí torí pọ́ńsù náà ni ó ó sì rà pẹ̀rẹ̀ pé ló ń bi àwọn àfẹ́ ilé olùdíje yìí gbowó ìkan tiẹ̀ mọ̀ọ́mọ̀ ọmọ ọmọ rẹ ju wèrè bíi nìka àkàtà lọ́nà owó dé ara àwọn ọmọ kéwa ló ń ṣe èmi mo ṣe lẹ́tọ̀ ọjọ́ náà inú tí a bí àwọn òṣìṣẹ́ wà sí ìwòyàn wà sí ojúṣe ọkọ ìyàwó ẹ má ṣe sí náà kankan náà láṣẹ ṣùgbọ́n owó tó wò fẹ́ gbà ó rí i pé wàásì ọ̀ àfẹ́ ti pé lójú tiẹ̀ pé wàásì òdìdí kọ́ pọ̀ lọ́ba àrànjú ẹyin alùsùn náà wèrè wo ni ẹyin kìnìún kan àwọn asúnjẹ́gbẹ́ tún fi wá àwọn tẹ́wé kìnìún kan aṣọ àwọn wò báyìí aṣọ àwọn ẹ̀fẹ́ tó ti ṣe wèrè tán ó ti ṣe bí òru bèbè àwa wá ṣe bí ìjẹ̀ga pé tó máa bá wèrè lọ́wọ́ ibi ọlọ́run bá ní ọba dé ọlọ́run tún ọ ṣe o ìmí ò tó máa fi hatred yẹn wà láì tẹ́ bá rí wọn lóde yóò máa ṣó okó eighty ní pẹ̀lú kọ́ra pẹ̀rẹ̀ súnà ìmí inú wọn kódà tó bá rí ọ ládùúgbò ó ti di pé yóò rí ọ lọ́tà bí kan nù wọn ìmí inú wọn gẹbi tán burúdé wọn a máa ráwọn àjẹnù sáwọn èèyàn pé gbogbo àwọn ọmọ tí ọmọ tẹ̀lé àwọn lọ sí mọ́lúdì wọ́n ti sọ wọ́n di oṣù wọ́n sọ wọ́n di oníjà ààbò wọ́n sọ wọ́n di ẹni ọlọ́run wọ́n tó máa rán idán burúkú sí yàn ṣé tó nífẹ̀ẹ́ ànábì nu ló ń ṣe gbogbo tọ́takóṣù tọ́takóṣù náà tó ń ṣe ṣíríkù tó ń ṣe bíbíà alimoyim sọ wá rí mọ́lúdì gangan tá à ń sọ pé à ń sọjọ́ òbí ànábì èkó sára islam nínú ọdún nínú islam ọdún iléyá ọdún ni sọ̀rọ̀ ẹnìkan kan takọ ọdún iléyá rí ẹ̀ ń bá takọ ọdún iléyá ó yẹ kán lọ bá fọ ọpọlọ ẹ̀ torí ẹ̀rí ẹ̀ ń bẹnu kùránì bẹ́ẹ̀ ni túmọ̀ àwẹ̀ ẹ̀ ń bá ní òsì túmọ̀ àwẹ̀ ó yẹ kán sáládà lórí kán wá bá kó ẹ̀jẹ̀ dúdú kò bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́lúdì táwọn sàábé bá wálé ayé àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn wọn ò mọ tí ń jẹ́ mọ́lúdì ẹ̀yìn ìgbà táwọn bí àsálàm ti kú tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ àwọn ṣíà àwọn ikọ̀ burúkú kan tí wọ́n máa ń bú àwọn sàábé ànábì tán máa ń pe ìyá wa Aisha làṣẹ́wó àwọn ọkọ̀ bú yẹn àwọn à ń pè wọ́n ní ṣíà wọ́n wà Nàìjíríà náà sótìyé àwọn olórí gbogbo wọn àwọn náà dá mọ́lúdì ilẹ̀ wọ́n láwọn náà fẹ́ fi máa kọ́sẹ̀ àwọn kiri yóò tán sọjọ́ bíi jésù àwọn náà dá a tí wọ́n pa màálù tí wọ́n wá ń spread rọ́ọ̀kì àtọ́dún náà ló ti wá ń tàn kí tó fi tàdé nàìjíríà àti wàyí náà tẹ ìtàdélẹ̀ yorùbá tẹ ìtàdébàdàn àti sọ̀rọ̀ gbogbo tí àtọ́sọ nípa ẹ̀sìn ò lè rí báábùlì mọ́lídì àbí báábù mọ́wólídì nàbí o ò lè rí inú tí àkànkan tọ́jẹ́ tí àìsàn báàbù lè ìdáì ó rí báàbù iléyá o ìtúnú àwẹ̀ báàbù lè júmọ́ à toríjọ́ jímọ̀ òní ní ìsìn tọ́jẹ́ jímọ̀ ọjọ́ ọdún wa ni ọ̀wẹ̀wẹ̀ tí ìbá ṣe pé òsì ti ń ta wá nàìjíríà fẹ̀ fúùmù irú àwa tá a jọkùn tó bá dé sáúdí inú rú òní àfà inú rẹ̀ ó dòbò wàhálà tí kálukú lo pẹ̀fúmù gidi ṣùgbọ́n sì ń ta wá nàìjíríà ẹni tí òrò ń jẹjẹ ẹni ọmọ lo pẹ̀fúmù tọ́jà pé ní jímẹ̀ ẹ̀yọ kan o lè lo pẹ̀fúmù one thousand pẹ̀fúmù olóòórùn gidi tó tù sí fìlà ó tù sí ansẹ̀ ó tù sí kúránì rẹ ó tù sẹ́wù ṣòkòtò gbogbo ara bàtà rẹ sọ́ọ̀sì lọ́fíńdà gidi ọmọ jáfẹ́ kan tọ́jà pé inú ẹ tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ nàìjíríà ló jẹ́ ṣùgbọ́n èyí tẹ́ ẹjọ́ obìnrin àràmù ni o obìnrin tí ó ṣoríire ayé àtọ̀run tí wọ́n ní máa kọ́ pọ́ńsì náà kọ́gbọ́dọ̀ máa lo pẹ̀fúmù jáde o mo rò pé tá à ń sọ yé ọjọ́ Jímọ̀ ọjọ́ ọdún ni báàbù rẹ̀ ń bẹnu àwọn tíà àwa wo tíà àwòsàn yóò Bukhari awosan irú muslim awosan ní abudawuda alo ibnu maja awo tirimidi awogbo àwọn masadi ma muhammad awo bayaki awogbo àwọn tírà àwárí báàbù maulidi nabi àbí báàbù àlìmọ́lídì nàbáwí pé ọjọ́ ìbí ànàbí àwárí tọ́jọ́ bẹ́ẹ̀ torí pé kò sí nínú ẹ̀sìn lọ́dún tí wọ́n wá dálẹ̀ bíi sẹ́ńtúrì keje yẹn náà wá bẹ̀rẹ̀ sí ní máa spread irọ́ lórí ẹ̀ tó fi wá pàdé ní ìtí wọn náà fi á mọ̀ pé mọ́lídì sára ẹ̀sìn bí n sọ fún ọ gbogbo tó bá jọ mẹ́sìn ní Islam ó máa ń lẹ́kọ̀ọ́ àbí ìlẹ́kọ̀ọ́ jàmá ẹ̀ dáhùn nínú ẹ̀kọ́ Jímọ̀ ni pé wọ́n fẹ́ káwẹ̀ lọ Jímọ̀ wọ́n fẹ́ ká wọṣọ tó dáa lọ jímọ̀ wọ́n fẹ́ ká lo perfume tó bá jẹ́ ibi ìtùnú àwẹ̀ àbíléyá wọ́n fẹ́ kọjá pé mọ̀hálà fátù tọ̀rí ibi abágbà lọ ká mọ̀ ṣe kí ni o ká mọ̀ gbàgbẹ́ bọ̀ tó bá jẹ́ ibi ìtùnú àwẹ̀ wọ́n fẹ́ ká jẹun lọ tó bá jẹ́ tiléyá wọ́n fẹ́ ká mọ̀ jẹun lọ ìbéèrè kílẹ̀ kọ ọmọ olúbi tó bá jára Islam sára ẹ̀kọ́ ó lè ní pé káwẹ̀ lọ káwọ́ sọ tó dáa lọ káfa tẹ̀sùbá dání ká gbómi gálọ́ọ̀nù kan dání kágbómi àdúrà dání kílẹ̀ kọ́ mọ́lúdì kọ́ lẹ́kọ̀ọ́ torí kèé sara Islam gbogbo ohun tó bá jọ mẹ́sìn máa ń ṣe kí ni o ọlẹ́kọ̀ọ́ tó wá máa wo nínú ẹ̀kọ́ ọdún táwa fẹ́ kí ibi ìrun ibi jẹ́mọ̀ sáré kí lẹ́yìn zuri ẹ̀ dáhùn ni sáré kí ni lẹ́yìn zuri ìwọ́lẹ̀ kí àfábùkọ̀ yìí mú sáré kí ibi lẹ́yìn àlàsárì ẹ̀ dáhùn sáré kí ok sáré kí ibi níṣáájú àsùnbà káni tàjúdù láàfi níbi ìwọ ọdún o tàjúdù ni o ẹjẹ́ apàdé ní mọ́sálásí ọjà balágo mẹ́ta àbọ̀ o báwọn kan ṣe ṣe láìlátùlì kọ́dírì lọ́sàn-án nìbàdàn bíi abẹ́ ìgbọ́nu rédíò tán kéde ìfẹ́ dákọ̀ bí wọ́n ti ṣe wọ́n ṣe láìlátùlì kọ́dírì wọ́n rí fáwọn olówó táwọn fẹ́ gbowó lọ́wọ́ wọn wọn nílé jáde lóru orí insecurity tó wà náà nìbàdàn wáyé wọ́n tó wá lọ kéde lórí dè pé làlátùlù kọ́ dírí àwọn o mọ́sálásí báyìí ni ó ti wáyé o láago mẹ́wàá àárọ̀ <laughs> mo wá rẹ́rìn pé làlátùlù kọ́ dírí láàárọ̀ nàárù lè kọ́ dírí lélẹ́yìn o torí pé làlátùlù kọ́ dírí náà ní kíni o ẹ̀kọ́ ẹ̀sìn ní làlátùlù kọ́ dírí ṣùgbọ́n àwọn tó ti bí dé àbọ̀ wọ́n sọ ti wọ́n wá sí kíni o ọ̀sán kódà bẹ́ẹ̀ ṣé lóòrùn kan tẹ́ ẹ̀ pa àwọn olówó làlátùlù kọ́ dírí ti súnà ní àṣekọ́ wọn ò ní kẹ́ ẹ polówó wọn ò ní kẹ́ ẹ pé kẹ́ ẹ má sọ wọn ò ní kẹ́ ẹ dáwà kálẹ̀ nínú kọ́ lọ ṣe itikaf nínú kẹ́mọ́ ṣe náfìlà kẹ́mọ́ ṣàdúrà kẹ́ka kùnú nínú kálukú jílé rẹ̀ lẹ́látùlù kọ́jú lórí di invitation kò ní di chairman kò ní di chairlady kò ní di guest lecturer lọ́pọ̀ téèyàn bá pe èmi fún lecture lẹ́látùlù kọ́jú rí bí ìdílé ńlá mi ò ní lọ kódà àwọn rédíò station a pé mi kí wọ́n bá wọn ṣe rédíò èmi ò mi ò waste òru mi lórí rédíò wọ́n máa má pè mí station kan bá dẹ̀ kí wọ́n bá wọn ṣe program lásìkò yẹn lóru mo ní òkè èmi ọmọ dáhùn question tọ́wọ́ ẹ pé dọ́tà ẹ pè lọ́jọ́ látúlù kọ́ dírì question mo wá dáhùn lásìkò látúlù kọ́ dírì wọ́n ní ìṣẹ́ lọ́hún bẹ̀ ni n ò ní máa dáhùn question ní rédíò mo ní mo ní pé ẹ nífẹ̀ẹ́ ọlọ́run ìjà sáàpọ̀ lọ́wọ́ kàìrà ẹ mú mi wá ní station kan bá dẹ̀ ẹ dira mú àwọn mùsùlùmí ọmọ jọ́sìn lóru èmi àrí rédíò sars adékátó bí yẹn gbọ́ ságbàdo bá bọ́ sínú òbí sáà lè mú àwọn foolish question táwọn èèyàn máa bèèrè lórí rédíò àwọn ìbéèrè tí wọ́n máa ń rùn yàn ẹ̀gbọ́ ẹ̀ṣẹ̀ yẹn lè múnú àwẹ̀ ẹ̀gbọ́ sóbìnrin tí ó ní yìgì lórí tó bá dáná sàárì fún yàn ṣé tí ọba jẹ́nu àwẹ̀ tẹ́lẹ̀ sọ́lọ́bìnrin tí ó ní yìgì wọ́n ní ó dáná ìsinú fún ọ àwọn ìbéèrè ìwèrè tó wọ̀bìyàn usas ẹgbọ́ ṣé téèyàn bá ń ṣe náà fílà tẹ́sí ọ̀tún wá kónú ẹsẹ̀ òsì ṣé yóò já ni àbí yóò dì pọ̀ àwọn ìbéèrè inú àmọ́ ọ̀rùn yẹn pé ah, ọmọ ta fáwọn èèyàn àsáwọn èèyàn ò tiẹ̀ mọ nǹkan kan ní ẹ̀sìn so tèmi ọlọ́wọ́ èsì àsìkò mi lórí rédíò sínú mu ẹ tó èèyàn tí ọgbọ́n mi lè pọ̀ èèyàn mílíọ̀n ṣùgbọ́n èèyàn mílíọ̀n tó gbọ́ mi o lásìkò lálátù lè kọ́ dírì kí n lórí rédíò kọ́ lẹ́sẹ̀ sọ kí n ṣe lọ́n lóru ní kíni o essential. jẹ́mọ̀ sóyè òye a wá pé kí ni àdábù mọ́lúdì wọn rí fún wa a ní ẹ̀sìn wa gbogbo tó bá jọmọ́ ìsìláàmù ọmọ ẹlẹ́kọ̀ọ́ kí lẹ́kọ̀ọ́ mọ́lúdì àsìkò wo láàṣẹ mélòó rákà mélòó láàṣẹ ṣé àdúrà bẹ̀rẹ̀ ọwà ń bẹ̀ parí ọwà ń bẹ̀ ìsẹ̀sìn ọlọ́run ti sọ wọ́n rí nìkan ti ń kú díẹ̀ díẹ̀ sọ ráwọn ibi tó kù sí àwọn àwọn séwù ńláńlá tí wọ́n ń rówó ń bẹ̀ ni gbogbo àwọn onítàdúgbò ó ti ń kú torí pé owó náà fẹ́ fi wá àwọn òṣè àwọn náà má fi èsà rẹ̀ ẹ̀sìn wọ́n wá rí pé ní ìsìn ìlú recession wà nù nàìjíríà tó bá pé èèyàn mẹ́wàá ní ìṣèyàn méjì ní ọlọ méjì tọ́lọ́hún náà agídí ní wèrè two thousand fílẹ̀ pé ọ̀yá lọ́ńchẹ́ o àwọn alága wa wọ́n fi five hundred lẹ̀ tẹ̀kì bí irú five hundred mélòó ni ó tòwó tẹ̀ nígbà tẹ́ǹtì owó tẹ́ fi ra láìsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ i'm telling mọ́mọ́ tí mò ń sọ láwọn àdúgbò tá a ti ń sọ̀rọ̀ yìí gan àwọn ọ̀dọ́ kan máa ń ṣe mọ́lúdì lẹ́tẹ̀lẹ̀ tá a máa ń rówó nígbà táwọn náà rí pé ọdún kìíní ọdún kejì wọ́n di pé gbèsè làwọn jẹ wọn à ṣe mọ́ ṣebí téèyàn bá ń ṣe ń torí ọlọ́run yóò tó máa ṣe lọ ẹ wo bí ìlú ìṣẹ̀lẹ̀ tó kọ́lọ̀ mọ́jú olè mọ́ wa ilé yàtọ̀ lọ aláwọn èèyàn ní pẹ̀rẹ̀ àáfà wà láì àwọn èèyàn pa ẹran tó rẹ̀ sí ni ó ṣe fi iléyàwó mọ́lúdì mọ́lúdì tí èsì ẹ̀sìn ládàmìlò lọ́gbà àbí mọ́lúdì tó bá lọ mọ́lúdì òru ládàmìlò lọ́gbà tó bá lọ tàárọ̀ ládàmìlò tó bá lọ tìrọ̀lẹ̀ ládàmìlò lọ́gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà kan ṣe ibẹ̀ náà ti ń rí ọbẹ̀ wọ́n tún wá máa lagidi pé ẹ má dáhùn ọ̀dọ́ yẹn lóhùn ọ̀dọ́ kọ́ là ń sọ tíà ṣé ìwọ́n tún dàgbà ju tíà lọ ni à ń sọ tá a kà ní tíà ẹni ẹ má dáhùn ọ̀dọ́ yẹn lóhùn ẹ má dáhùn lóhùn ẹ mọ da wọn lóhùn wọn ò nífẹ̀ẹ́ ànábì ni ó wọn tó ní àmọ́ nífẹ̀ẹ́ ànábì mọ́ wọn ní àmọ́ sàṣàlátù mọ́ wọn ní àmọ́ sọjọ́ òbí ànábì mọ́ àní <laughs> ọmọ sàṣàlátù tó o bá lè ṣe àṣàlátù ten billion mọ́ ẹ sẹ́ńsọ mọ́ ṣe àṣàlátù bídíà ìlà sọ fún ọ. olóò nífẹ̀ẹ́ ànábì àní ọmọ ṣe súnà àwọn ìyàwó rẹ àwọn ìyàwó ànábì wọn lò jáàbù wọn tó gojú gbogbo ìyàwó rẹ jẹ́ wọ́n jẹ́lẹ̀ à ànábì èèfàrùngbọ̀n ìwọ náà mọ́ fàrùngbọ̀n mọ́ ànábì yẹn máa wo ẹyẹ ayé ẹran yóò sọgbó òbúkọ dúdú má wò mọ́ àfọ ọmọ olúdìnnú o ànábì yẹn máa ṣe kí ni o kè é máa ń máa wọn obìnrin olóbìnrin kan máa wú wọn láta ṣé wo ní máa olúdì gbogbo obìnrin ìjọ rẹ̀ ló ti fẹ́ wú láta tán ìbá àmọ́ wọn tán pọ̀ ládùúgbò yìí gan ṣé ara mọ́lúdì náà ni gbogbo eléyìí mọ́lúdì kan nínú ìlú wa yìí tọ́ba dijọ́ kejì ẹ̀ máa sa kọ́ńdọ́ọ̀mù mọ́lúdì náà nìyẹn tó alimoyim ká sọ́ra gbogbo eléyìí o a wà oṣù rọ̀bìlà wà torí pọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá nírọ̀bí làwọn àgbẹ̀ bá nàbí ọ̀sálà kọjọ́ kejìlẹ̀ àwọn ìjọba míì àwọn ìlú mi máa ń declare holiday ṣùgbọ́n tá a bá ní ká sọ òdodo mọ́lúdí ọ̀kọ́ olùfọ̀lùdé in tó nídìí ni ká ṣàlàyé ìtọ́ yẹ káwọn èèyàn mọ̀ nípa ànábì àṣàlà bíbí rẹ̀ àwọn tó kojú dáwà rẹ̀ ó ṣe ṣe tọ́lọ́n ìwà ànábì àwọn ìjọsìn ànábì àwọn ẹ̀kọ́ tó yẹ ká dẹ́kọ́ lára ànábì eléyìí ò la lè lò tí ọ̀jẹ̀ káyé ó ṣe kí ni o forojú ọlọ́run bá ní kí ànábì wa Muhammad sallallahu alayhi wa tó bá wá rí bẹ́ẹ̀ ká padà sínú tíra mi ní ajul mohamed pé tá a bá torí pé Jímọ̀ tí ń bọ̀ ó lè jẹ́ káwọn ìlú mi ò di kílẹ̀ ọdídé mọ́lúkálì mẹ́fì mọ́lúdé sára ẹ̀sìn tó ara mùsùlùmí kan tán ajídé nítorí pé wọ́n fáwọn tírílíọ̀nà lọ́dún ní December twenty five ọjọ́ ìbí Jésù kan fáwọn náà well òpin náà tiwọn nìyẹn ṣe tí mò ń sọ yé ṣùgbọ́n tá a bá ní a bọ́ sínú ṣẹ̀ríà mọ́lúdì ò nídìí ọlùdé kèé sọdún ọdún ló nídìí ọlùdé ọdún ìtúnu àwẹ̀ a lè ṣe ìjọ kan ọtọ láti jọ kejì olè lọ́dún iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n léyà wọ́n fẹ́ ká fi jọ mẹ́ta ṣe só ti yé ìjọba a lè sọ fún ẹ pé irú léyà máa fa lọ́dún dé ìjọ mẹ́rin ìjọ léyà àtijọ́ mẹ́ta tó ṣe kíni o tó tẹ̀lé eyín dáa báwọn ìtẹ́gbọ̀n fa lọ́dún mọ́lúdì ká máa gbádùn léyà

ka sọrọ atiwa wa ọlọ́run bá ní kí ànábì Muhammad sallallahu alayhi ibi tí à ń lọ fún àwọn tí máa ń bá ní lọ òun ni ọ̀rọ̀ àtàlùmù lè wàkìtìmánù lè ilm mímọ́ ẹ̀kọ́ a ń sọ nípa mini ìlànà àwọn ẹni ọlọ́run nípa bí wọ́n máa àti ntọ́lọ́run ọ̀fẹ́ jù sílẹ̀ àwa làwọn ẹni ọlọ́run ara tán máa ń gbé jù lẹ̀ ní ká lọ máa ayé àwọn ẹni ọlọ́run kì í kọ́ máa ń torí ayé wọ́n máa ń wá ìmọ̀ nítorí ọlọ́run ni bá a ṣe wá wà sí iná ìmọ̀ wá wá èèyàn máa wá sí nítorí ọlọ́run wọ́n wá sí nítorí pé wọ́n ò mi lówó wọ́n wá sí nítorí pé rí àbí máa rọ́kọ wọ́n wá sí nítorí pé ṣùgbọ́n torí tọlọ́run táyé bá tán wá so mọ́ ọlọ́gbọ́ wáàsí ó tó tajà orówó ń bẹ̀ ọgbàládà wáàsí owó ọjà rẹ àti prọ́fìtì ó tó náà nǹkan rẹ ṣùgbọ́n gbogbo tó bá jọ pé a fẹ́ lọ wá mọ̀ a nítorí ọlọ́run òun la máa ń ṣe kí ni o òun la máa ń ṣe a dẹ̀ ti sọ àdífì àwọn mẹ́ta tá a ní wọ́n jí àlọ́dọ̀ ọlọ́run a ti sọ fún wa ní ìjẹjọ yẹn a tún ti kà náà bí ìjẹ́ẹ̀dógún bákan náà a ti ṣàlàyé nípa àdìsí ànábì sallallahu alaihi wasallam tó lẹ́yìn tó bá lọ kọ́ ìmọ̀ nínú ìmọ̀ tá a fi máa wojú rí ọlọ́run tó lọ kọ́ nítorí kó lè rádùn ayé kò ní gbóòórùn àlìjánná kò ní gbóòórùn kíni o àlìjánná. bákan náà a tún ṣàlàyé nípa àwọn nǹkan tó jọ mọ́ ìmọ̀ àti kan bí wá níbèérè ìmọ̀ ká fi pamọ́ ìyẹn la fi ṣàlàyé àdìsí àfàwọ̀ abdullahi ọmọ iyash tá a lọ́gbọ́ látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ àbí abdulrahman tóun náà gbà látọ̀dọ̀ abdullahi ọmọ amuru torí pànàbí sọ pé mankatama ilma ẹni tí wọ́n bá bi ní ìmọ̀ kan ó wá fìmọ̀ yẹn pamọ́ alijama wúlọ́wù yóò mọ̀ lẹ́kìyàmọ́ ti bìlì jámi mi náà ọlọ́wọ́ wà ní kán mú ìjánu kan nínú ìjánu náà òun ni wọ́n fi wọ́rú ẹni bẹ́ẹ̀ lọ ọ̀nà tó bá dijọ́ gbèǹde ẹ̀ máa gbọ́ mi o wọ́n bí ọ́ nípa pé àáfà sọ̀rọ̀ yẹn ni ká máa kírun àbí o wù yẹn má o ọ wà láàrin àwọn gáì wọ́n ní àáfà bọ obìnrin lọ́wọ́ pé wọ́n gan bọ obìnrin lọ́wọ́ àwọn kán ṣe ń tọ́ tako tọ́lọ́run tán bá bí wọ́n tọ́lọ́run ni wọ́n sọ pé à jẹ́mọ̀ kọ́ dáa o ká máa bóbin lọ́wọ́ èmi tí mo bóbin lọ èṣù ló lò mí o èṣù ni o wà láyé tí mo ṣe ọ̀dá o ẹ̀mọ́ <laughs> ká máa bó <laughs> kọ́ dáa ká bóbin lọ́wọ́ bọ́yá àfa wọ aṣọ ọmọ gáì sáré kọ́sọ́ dáa ká máa wọ aṣọ gáì kọ́ dáa o torí mo lọ spọ́ọ̀tì mo sáré lọ sáré lọ́jọ́ kí ènìyàn wọlé o màá lọ bọ́ padà o ká máa ní ẹyin aráwọ̀ àfa àkàntà láàrin máa ọba mẹ́rin kan máa justify irọ́ tí ń ṣe àáfàá lélẹ̀ yìí ẹni tí wọ́n bá bi nímọ̀ ó sì mọ ọwọ́ àfipamọ́ ìjánu náà níwọ̀n èkó wọnú náà tó bá dijọ́ ọ̀gbìndé alkiyama wọ́n ní Anabiwa Muhammad sallallahu alayhi wa pàtàkì yìí wọ́n ní àdúrà tó máa ń nípa ìmọ̀ ìní àwùdúbìkà mìnà ilmin làyà nfà jẹ́mọ́ ẹ̀ka àwọn ọmọ ṣàdúrà yẹn kọ́lọ̀ ń kọ́ gbàdúrà yẹn fún wa ànábì máa ní wọ ọlọ́run kakọ́nù wé ni pẹ̀lú alimoyim máa gbọ́ mi dáadáa o ànábì sallallahu alaihi wasallam ó ní pé nínú àdúrà tàlánàbí máa ń ṣe ni pé ìwọ ọlọ́run inni a'udhu bika min ilmin la yanfa min ilmin la yanfa ìwọ ọlọ́run ìmọ̀ tí ò ní wúlò ìmọ̀ tí ò ní sáǹfààní ọlọ́run mo fi ọwọ́ àsọ̀kò bẹ́ẹ̀ o gbogbo wa ni ká máa tọrọ ọrú àdúrà ń fáwọn ọmọ wa ìmọ̀ tí ò ní ṣe kíni ìmìláyà ń ìmọ̀ tí ò ní wúlò ọlọ́run àwa náà bẹ́ẹ̀ o ìmọ̀ tí ò ní wúlò ọlọ́run mọ́ fún wa o ìmọ̀ tó ọba ti fún wa ọlọ́run jẹ́ ó wúlò ọlọ́run bá fọ̀rọ̀ kẹ́ bàbá mi àti gbogbo àwọn òkú mùsùlùmí àdúrà tó bàbá tèmi máa ń ṣe lò tí mo gbọ́n jú bá gbogbo ọmọ mi lọ́kùnrin lóbìnrin ìwọ ọlọ́run ìmọ̀ kéwú ìmọ̀ ìwé eléyìí tí yóò wúlò wàláì bí bàbá mi ṣe máa ń ṣàdúrà nù láti kékeré mo ti bá lẹ́nu bàbá bàbá mi èsì sáfà bọ́yá ń tán gbọ́ lẹ́nu àwọn àfáà náà ṣe kí ni o iná tú sí Yorùbá irú àdúrà yẹn ọlọ́run lè gbà gbogbo ọmọ mi lọ́kùnrin lóbìnrin ìmọ̀ kéwù ìmọ̀ òwe eléyìí tí yóò wúlò ọlọ́run bá ń fi mọ̀ wọn bí àbá tí wá ṣe máa ń ṣàdúrà mi. àṣẹ wọn dọ́gbọ́n tú àdíìsì ànábì ni aláwùmọ̀ yìí ní àwùjù bí kàmìnì ilmi làyà ń fà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́lẹ̀ ara ẹ̀ máa ṣàdúrà bẹ́ẹ̀ fáwọn ọmọ yín ìwọ ọlọ́run gbogbo àwọn ọmọ mi ìmọ̀ tí yóò wúlò ìmọ̀ tí yóò ṣàǹfààní ọlọ́run bá ń fi mọ̀ wọn ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo àtàwọn ọmọ wa torí mọ̀ tí ọba wúlò èyí ó jí àlọ́dọ̀ ní láti ka yìí wọ́n fi ìjánu iná wọ́ ohun tó lọ ọ̀nù náà ni ọlọ́run bẹ̀. bákan náà òun ni àáfàá wa ọlọ́run bá ní yọ́nú sí i náà sọ pé tó bá wọ́n láàfà àbú ọ̀nbẹ nínú wọn yuja'u bil'alimi su yawmal qiyama fayukudafu fi jahannama ọlọ́run làwọn wò wà mú àáfà abú wa tóun náà máa pé àwa náà ní mọ́ wọ́n wà mú wa kí ni tí wàá wọ́n wà mú ẹni yẹn máa wá ńlẹ̀ báyìí máa gẹ́gẹ́ bí kíni o ẹ gẹ́gẹ́ bí ó ṣe máa wọ́ kí ló kọ rẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa wọ́ irú àáfàá yẹn wọ́n máa wá sọ fún wípé kí ló fà á tọrọ rẹ fi rí báyìí that àwa tó ń wò yìí ara rẹ làwa ti mọ̀ náà ọlọ́run làwa o ọlọ́run làwa o mọ̀ ṣe wá ní àtùpà táwọn èèyàn ọmọ rẹ látara rẹ tóun kò ní rí tídì tiẹ̀ sí dúdú wọ́n ní ìtàdé ìnàbìkà àáfà ìwọ ọlọ́run náà sábàbí dáadáa fún wa tá a fi mọ̀ náà fàyẹ̀kúlù yóò mọ̀ wá sọ pé kúntù kọ́lífù kún ìlàmà àní akọmọ àníhù sẹ́ẹ̀rí gbogbo ohun tí mo ní ẹ máa ṣe lèmi gan takùn èmi gangan ò ṣe àdìsí Bukhari àti Muslim ni o kìí sàdíìsì àgbélẹ̀rọ o àdìsí tó lálàáfíà òun ni ọlọ́run abíọ́ mọ̀jẹ̀ a máa táwa náà ń sọ o jẹ́ a máa lo ohun tá ń sọ kó lè wúlò fún wa kọ́mọ́ dàbí àwọn àáfàá tí wọ́n mọ̀ wọnú nábì kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ọlọ́run làwa o àáfàá ní kí la fẹ́ lò ń bẹ̀ ni wípé àṣẹ ìmọ̀ pẹ̀lú ká máa lò ni pẹ̀lú kí ni o ká máa lò ó àáfàá wa ìlàlù ọmọ àlàálà ó ilmi shedid ó ní sẹ́ẹ̀rí kéèyàn wá mọ̀ ó lé o wàá fúdùú àṣàdùmí ń tọ́lábì kéèyàn wá háìmọ̀ sórí ó tún lè ju kéèyàn wá mọ̀ lọ wàlẹ̀ amọ́lùbí yìí àṣàdùmìnà ìfúdì yìí kéèyàn ò tán wàá lo ìmọ̀ ó lo, ju kéèyàn á sórí lọ mélòó lẹ́tọ́ á kúrà ní sórí tó ń takò kúrà ní. àṣẹ lílo ìmọ̀ tó ju kéèyàn á sórí lọ wàsàlámàtù mínú àṣàdùmínà làmàlìbí ṣe tó wá rí kọ́lọ̀ wọn láàyàn èyàn tó wá le ju kéèyàn òfin mọ̀ síṣẹ́ lọ aláwùmọ̀ àlèyìmọ̀ rùṣìdáná bímọ̀ ní kàwákàrọ̀mẹ̀kì àáfàá wa tí wọ́n ṣe tíra àmìnà ájúlì mọ́mì wọ́n wá fi àdúrà parí ẹ̀ wọ́n ní wọ́n ọlọ́run tó fi mọ̀ wá ìmọ̀nà ìmọ̀nà pẹ̀lú àánú rẹ àti àpọ́nlé rẹ ṣe wá lẹ́ni tí yọ́ mọ̀nà tọ́já sí pé ìmọ̀ tí bá ń bẹ lọ́dọ̀ wa a lè máa ṣe kíni o a lè máa lò ó ibí ni a ti dúró pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ti parí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ibi tó kù tá a ti gbé ní bíníláì tààlà lọ́jọ́ mẹ́jọ òun ni mani ata ahidon awimura atan fi duburiha àsáwọn ẹni ọlọ́run nínú àwọn nǹkan tí wọ́n tún máa ń ṣọ́ra fún òun ni tó tún ní í ṣe pẹ̀lú àwọn àtìyàwó wọn àwọn àti kíni o ìyàwó wọn ìtumọ̀ eléyìí òun ni wípé àwọn ẹni ọlọ́run tíyàwó wọn bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn è súnmọ́ torí pé kéèyàn ò súnmọ́bìnrin tó ń ṣe nǹkan oṣù ẹ̀ṣẹ̀ ni àbí kán súnmọ́yàwó wọn láti dì í ní ààyè tí ìgbẹ́ máa ń gbà jáde ìṣesí àwọn olórí ibú èèyàn àwọn mọ̀lẹ́hùnún àwọn tọ́lọ́hún ti gbé ṣépè ṣùgbọ́n kí wàá ní ṣẹ̀rí àá sọ àá ṣàlàyé ẹ̀jọ́ mẹ́jọ. torí pọ́bìnrin míì náà lóògbé tóun bá ti ń nǹkan ọkọ ọkọ rẹ lè gbádùn rẹ kí ló lè gbádùn lára rẹ ìjọ mẹ́jọ lásàlàyé gbogbo eléyìí kọ́lọ́n kó sọ ju lọ so abẹ́lọ́n ọlọ́run jẹ́ wúlò fẹ́ntọ́ sọ́tà o gbogbo àwọn táwa náà ń gbọ́ yìí ti ń ti o gbogbo ẹni tí ọba lo àdánwò ni inú ìjà wọn wọ lọ ìwọ tó ń wá wáàsí ìwọ náà tó ń lọ núna jama ta ló ṣòfò jù láwọn méjèèjì ẹni tó ń wá wáàsí ni ẹni tí ó wá wáàsí ní ìsìn ó lè máa wo fídíò ó lè máa gbọ́ fújì ó lè máa níwèrè òmú lógo ó lè máa ṣe tó bá wù ṣùgbọ́n wọ́n fi gbogbo ayé lẹ̀ ọwọ́ agbọ́tọ̀ lọ́hùn kéèyàn má wàá lò kọ̀ dáa rárá àwa ló yẹ ká gbìyànjú àti máa dá alẹ́ ngbọ̀ bá mú tó bá mú èpè ní ìsẹ́ẹ̀dá àfa ẹ̀ fi wo bọ́nu ni ẹlẹ́yà ẹ̀ ti wo bọ́nu ni tásìkò òun bá tó tún wo fídíò ọ̀pọ̀lọpọ̀ wa tàn jẹnẹrétọ̀ àfọ́ òsínlé kálukú wo fídíò ẹ̀yẹ ayé ẹran yóò ṣogbo àwọn eré burúkú tí kálukú náà wò nìyẹn kí láǹfààní wá àsìtọ̀ ń lọ ìwọ náà tó ń parọ́ kí láǹfààní wá àsìtọ̀ ń lọ so gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ yìí ká gbìyànjú ká máa lò ọlọ́run jẹ́ aṣoríire ayé àtijọ́ gbé dàlùkè yóò sì wá lọ́mọ àlìjánná kò ní sì wá lọ́mọ iná làlá hawla wàlá quwwata illa billahil aliyyil azim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi barakatuh